kì í ṣe ọ̀rọ̀ yẹn kì í sọ̀rọ̀ lásán kì í sojú lásán wípé àwọn kan ò ní wọ́n wà nídìí ọ̀rọ̀ náà pé àwọn kan ni wọ́n ń rúná sí i ni wọ́n ń jẹ́ kí ọ̀rọ̀ náà kó tún mọ́ jàrìnrìn nílẹ̀ wípé iṣẹ́ ọwọ́ àwọn kan ni. ẹ gbọ́ kí ni irú àwọn yẹn kí náà fẹ́ gbà kí ni wọ́n ń wá wọ́n jẹ́ pé àwọn kan ni wọ́n ń rúná sí lóòótọ́ àwọn wo ni àwọn wo ni wọ́n ń rúná sí ọ̀rọ̀ Pasuma àti bàbá àgbákò tí wọ́n wá ń tún iná iná iná ọ̀tẹ̀ iná ìjà tó ti tó ti kú tipẹ́ iná ọ̀rọ̀ tó ti kú tipẹ́ tán tó wá fẹ́ máa rú jáde àwọn wo ni àbí. Otasansan rédíò and TV. lórí ọ̀rọ̀ Pasuma gbajúgbajà olórin Fuji Alhaji Wasiu Alabi Pasuma àti bàbá àgbàlagbà òṣèré gbóǹtarìgì nínú eré sinimá bàbá Charles Olúmọ táwọn èèyàn mọ̀ sí bàbá Àgbákò òun náà la tún mú wá o tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá dẹ̀ ń tẹ̀lé wa lórí ìkànnì yìí ní nǹkan bíi ọ̀sẹ̀ kan sí méjì sẹ́yìn òun la mú ọ̀rọ̀ kan wà nípa bàbá Charles Olúmọ bàbá Àgbákò lórí ọ̀rọ̀ Pasuma nígbà táwọn oníròyìn tí wọ́n lọ bi bàbá léèrè tí wọ́n lọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá lásìkò tí bàbá tí wọ́n ń ṣe àjọyọ̀ ayẹyẹ ọgọ́rùn-ún ọdún lókè pẹ̀. àwọn oníròyìn bi wọ́n léèrè nígbà náà wípé kí ni bàbá lè sọ nípa rògbòdìyàn ọ̀rọ̀ tó ń lọ wípé àwọn ni wọ́n bí Pasuma tí bàbá sì dá wọn lóhùn wípé wọ́n jẹ́ káwọn ó gbàgbé lórí ọ̀rọ̀ náà àti pé àwọn ti ní káwọn oníròyìn ká má bi àwọn lórí ọ̀rọ̀ náà mọ́ ká wọ́n bi àwọn níbèrè lórí ọ̀rọ̀ náà mọ́ látọjọ́ ti pẹ́ <laughs> ṣùgbọ́n lẹ́yìn tá a mú ròyìn yẹn wá fún yín tá a mú ìfọ̀rọ̀wérọ̀ bàbá àgbákò pẹ̀lú àwọn oníròyìn tá a mú wá fún yín nígbà náà lọ́hùn-ún àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ wọ́n ti wá sọ ọ̀rọ̀ yẹn di rántó tó di pé wọ́n ti bẹ̀rẹ̀ sí í kọlura wọn ní ààyè comment nísàlẹ̀ fídíò yẹn tí wọ́n ní wàhálà àwọn oníròyìn pọ̀ jù wọ́n ní ewo gan ni tàwọn oníròyìn kí ló kan tàwọn oníròyìn lórí ọ̀rọ̀ yìí torí pé ọ̀rọ̀ tó ti pẹ́ ńlẹ̀ ọ̀rọ̀ tó ti pẹ́ gidigidi ó ní ọ̀rọ̀ àárín Pasuma àti bàbá Àgbákò yìí pé kò tún yẹ káwọn oníròyìn kí wọ́n máa sọ nǹkan kan tàbí kí wọ́n máa bi bàbá Àgbákò léèrè mọ́ lórí pé sólòótọ́ ni pé bàbá Àgbákò ló bí Pasuma àbí bò ni. wọ́n nídìí ni wípé lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ yìí ti pẹ́ tó ti ń já rìnrìn nílẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹ̀ẹ̀kejì ó ní pé ìyá Pasuma gan kò sí láyé mọ́ ìyá Pasuma ti kú pé kí wàá tó ni wọ́n tún ń bẹ bàbá àgbákò nírú béèrè yìí a sì ráwọn kan tí wọ́n sọ wípé ah, wàhálà àwọn oníròyìn pọ̀ kí náà fẹ́ gan kí náà fẹ́ gbà torí pé Pasuma gangan fúnra lára rẹ̀ ìyẹn Alhaji Wàsíù Alábí Pasuma wípé òun ti jáde sọ̀rọ̀ ó ti fi àwòrán bàbá tó síta ó ti ya fídíò ó ti ṣe fídíò pẹ̀lú bàbá tó bí ìyẹn bàbá pa Ọdẹ́tọ́lá pé kí ló wá dé kí ló dé gan kí náà fẹ́ kí náà fẹ́ gbà pé kí wọ́n dákẹ́ kí wọ́n jẹ́ Pasuma kí wọ́n jẹ́ ó sinmi àwọn kan tiẹ̀ sọ wípé ìjà orogún ni pé orogún òwò pé ìjà orogún òwò ní í láàrin Pasuma àtàwọn kan tí wọ́n jọ ń kọrin fújì àti wípé ìyá Pasuma gan ìyá ti sọ̀rọ̀ nígbà tí ìyá wà láyé wọ́n ti sọ òdodo ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà wípé bàbá Àgbákò kọ́ ni àwọn bí Pasuma fún àbí ẹ̀kẹta ìdí kẹta tí ò fi yẹ káwọn oníròyìn tí ò fi yẹ kí wọ́n máa sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yìí mọ́ tàbí bi anybody lórí ọ̀rọ̀ yìí mọ́ ò ní í pé bàbá tún ti dàgbà ìyẹn bàbá Àgbákò gan pé ah, ìgbà tí bàbá wà lọ́dọ̀ọ́ tí bàbá wà ní tí ẹ ẹ bàbá léegun dáadáa tí bàbá sì lè rántí ọ̀rọ̀ dáadáa wọ́n ti bi bàbá lé gbogbo ọ̀rọ̀ tó jẹ mọ́ tipẹ́tipẹ́ pé kí wàá ló tún dé tó jẹ́ pé tó wá ń da bàbá ń bàbá tó wá ń da bàbá ń bàbá láàmú irú àsìkò yìí ọgọ́rùn-ún ọdún àwọn èèyàn kìlọ̀ gidigidi fáwọn oníròyìn pé ah kàn jẹ́ kógun ó mì kàn jẹ́ kógun ó sinmi bẹ́ẹ̀ lára àwọn kan tí wọ́n ń sọ yìí pé kì í ṣe ọ̀rọ̀ yẹn kì í sọ̀rọ̀ lásán kì í sojú lásán wípé àwọn kan ò ní wọ́n wà nídìí ọ̀rọ̀ náà pé àwọn kan ni wọ́n ń rúná sí i wọ́n ń jẹ́ kí ọ̀rọ̀ náà kó tún máa jà rìnrìn nílẹ̀ wípé iṣẹ́ ọwọ́ àwọn kan ni ẹ gbọ́ kí ni irú àwọn yẹn kí náà fẹ́ gbà kí ni wọ́n wá tó jẹ́ pé àwọn kan ni wọ́n ń rúná sí lóòótọ́ àwọn wo ni àwọn wo ni wọ́n ń rúná sí ọ̀rọ̀ pasuma àti bàbá àgbákò